الحمد لله نحمده ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الادي ادي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ألوم وبا أطر وصلاة فوان أبو محمد صلى الله عليه وسلم أتما تسوج لري دلك ولتنو القرآن الكريم لتنو سورة الإسراء أعوذ بالله من الشيطان الرجيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولا تعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا اللهم وبا سبحانه وتعالى وآتينا موسى الكتاب أولهم وبا أفوى نبي موسى عليه الصلاة والسلام أفوني ترى وجعلناه هدى لبني إسرائيل ترى تاقبفوا نبي موسى aleyhisalatu wasalam ọlọ́run ní aṣe ní ìmọ̀nà fún àwọn ọmọ israel alẹ́tẹ̀tẹ̀kìdù mìndú ni wàkílá intitira náà tó wá ń jẹ́ níṣẹ́ fún wọn òun náà ni pé wọn gbọ́rọ̀ mú ẹlòmíì lẹ́ni tí wọ́n gbára lé wọn gbọ́rọ̀ mú ẹlòmíì lẹ́ni tí wọ́n máa sáde yàtọ̀ sí èmi ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo iṣẹ́ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó rán àwọn òjíṣẹ́ ọlọ́run ọba bẹ̀ẹ̀ látorí anabi nuh alayhi salatu wasalam te dórí anabi wa muhammad sallallahu alayhi wasallam kókó rẹ̀ náà ni wípé ká mú ọlọ́run ọba lọ́kan ṣoṣo lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni wàlàkọ́d ba'athna fi kulli ummatin rasulah ọlọ́run ọba ní a ti gbé dìde nínú gbogbo ìjọ ọ̀rọ̀ súlan òjíṣẹ́ àní ibùdókòlá ní tí àwọn òjíṣẹ́ yìí ń sọ fún àwọn èèyàn tí ọlọ́run ọba gbé wọn dìde láàrin wọn òun náà ni pé ẹ̀sìn ọlọ́run ọba allah washtenibu tahut ẹ jìnnà sí tahut eléyìí náà ni kókó gbogbo ntí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó fi rán àwọn òjíṣẹ́ kásìn lọ́wọ́n ọba kámẹ́sì nǹkan mi lẹ́yìn rẹ̀ ìsìn ọlọ́wọ́n ọba nìkan ara rẹ̀ náà ni pé ká má pa nǹkan mi papọ̀ mọ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ká gbé e fún ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba ká fún ọlọ́wọ́n ọba ní ẹ̀tọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ àwọn nǹkan tó bá dẹ̀ pa wá láṣẹ ẹ̀ kárí pé a mú lò àwọn nǹkan tó ní ká jìnà sí à ń jìnà sí eléyìí ni tí wọ́n ń pè ní alìrìbáàdà ìjọsìn fún ọlọ́run ọba eléyìí ni tí wọ́n ń pè ní atawhid ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo ṣùgbọ́n àwọn banu israel tí ọlọ́run ọba tó rán ànábì musa alayhisalatu wasalam sí ǹjẹ́ wọ́n mú nǹkan tí ó ń bẹ́nu tíra ànábì musa ǹjẹ́ wọ́n mú lò àwọn ọ̀rọ̀ tí anabi musa alayhisalatu salam tó sọ fún wọn iṣẹ́ ọlọ́run ọba tó jẹ́ fún wọn ǹjẹ́ wọ́n dúró tì í èsì ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló tako eléyìí ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala òfin rinlẹ̀ fún wa ìpè wà á tẹ̀yìnà musa kitab ọlọ́ni a fún anabi musa ní tíra wàjà alnahu udalibani israel ọlọ́ni tíra tàwa fún anabi musa yìí àṣẹ ní tíra tí wọ́n kàn mọ́ kà lásán bí o bá ń ṣe nǹkan tí ó mọ tọ́ wọn sọ́nà fẹ́ni tó bá fẹ́ mọ̀nà ẹni tí ò bá dẹ̀ fẹ́ mọ̀nà yóò ṣorí kunkun kò ní tẹ̀lé tó ń bẹ́nu rẹ̀ ọlọ́run ní kókó tó ń bẹ́nu tíra tí a fún ànábì musa alayhi salam òun náà ni allah tẹ̀tẹ̀ xidúmi dúni wàkìlà ẹ má mú ẹlòmíì tẹ́ ẹ má sábà tẹ́ mọ gbára lé lẹ́yìn mi ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú onídúríyẹtẹ mẹ́n hamalnama anur ọlọ́run ni mo pẹ̀yìn àrọ́mọdọ́mọ àwọn tó ṣe wípé agbé sínú ọkọ̀ pẹ̀lú anabi nuh alayhi salatu gẹ́gẹ́ bí ìtàn rẹ̀ tí àwa náà mọ̀ ó jíṣẹ́ ọlọ́run ọba fún nǹkan bíi nine hundred and fifty years ọlọ́run ọba ní kí ẹ̀mí wọn máa gùn ní àsìkò gbà yẹn èyí tó ń fi jíṣẹ́ ọlọ́run ọba nìkan nine hundred and fifty years ló fi jíṣẹ́ ọlọ́run ọba ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà èèyàn mélòó ló gbà fún torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ni òun ronú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn ni òun máa ń tọ́lọ́run ọba torí ẹ̀ dáhùn sórí ilẹ̀ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni àwọn díẹ̀ náà ni wọ́n gbà fún anabi nuh alayhi salatu wa salam àwọn díẹ̀ tí wọ́n gbà fún tí wọ́n padà kó yọ níbi jàǹbá omi wọ́n padà ń bímọ àwọn ọmọ wọn náà ń bímọ lára àwọn àrọmọdọ́mọ wọn náà ni anabi ibrahim alayhi salatu wa salam lára àwọn àrọmọdọ́mọ wọn náà ni anabi muhammad sallallahu alaihi wa sallam àti gbogbo àwọn èèyàn tó kù ọlọ́wọ́n bá ní zoriyata man hamalna ma anu mo pè yín ọmọ ọmọ àwọn tá a gbé papọ̀ mọ́ anabi nu alayhi salatu wa salam ẹ tẹ̀lé ìlànà rẹ̀ ẹ tẹ̀lé ntí anabi nu alayhi salatu wa salam ntòun náà tẹ̀lé òun náà ni kò sin ọlọ́wọ́n ọba nìkan kò mú nǹkan mi papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ọlọ́mọba subhanahu wa ta'ala ni ináwó kana abdan shakura anabi nuh alayhi salatu wa salam ẹrú àwọ ọlọ́run ọba ni kò ń ṣọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni kò ń ṣe gbákejì ọlọ́run ọba ináwó kana abdan ẹrú ọlọ́run ọba ló jẹ́ shakura ó dẹ̀ jẹ́ ẹrú tí máa dúpẹ́ fún ọlọ́run ọba ntí gbogbo wa ń bẹ lórí ilẹ̀ fún òun náà ní ká lè dúpẹ́ fún ọlọ́run ọba ọ̀nà tá dẹ̀ fi dúpẹ́ fún ọlọ́run ọba òun náà ni pé n tó bá pa wá láṣẹ ká máa ṣe n tó ká jìnà sí ká jìnà sí bẹ́ẹ̀ ni ká mú lọ́kàn ṣoṣo ká má pa nǹkan míì papọ̀ mọ́ ká má mú ẹ̀tọ́ rẹ̀ ká má gbé e fún nǹkan míì lẹ́yìn rẹ̀ eléyìí ni tá ń pè ní ìdúpẹ́ fún ọlọ́run ọba ṣùgbọ́n ẹlòmíì yóò ní yóò lòun fẹ́ dúpẹ́ àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ náà ní èèmọ̀ dúpẹ́ ó lè lọ́lọ́run ọba ṣoore fóun bóyá òun wí ní contract kan àbóhun pass exam àbóhun tiẹ̀ ń ṣègbéyàwó àbóhun ṣe kó mọ ọlọ́wọ́n bá ó fóun lọ́mọ ẹ wà á rí yóò rọtí yóò ra gbogbo ẹ̀ yóò ní òun dunnú ni àwọn ń dúpẹ́ oore tọ́lọ́wọ́n bá ṣe fáwọn contradiction ni bóòlù ó ṣe máa dúpẹ́ oore tí ọlọ́wọ́n bá ṣe fún ẹ tó ṣe pé tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣe léèwọ̀ lòó máa fi dúpẹ́ ẹlòmíà wa ni ẹ. Eh, àwọn ọ̀rẹ́ òun tóun ò bá ra fún wọn wọn ò bínú òun ò mú tóun o ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ òun wọn mọ̀ ń mutí ni tóun bá lẹ́ ra fún wọn ádà bígbà téyìn ò lajú bígbà téyìn ò wà exposed ni subhanallah ọlọ́run ọba tó dẹ ó ní èèwọ̀ òun ni kìíní yìí ìwọ́ wá ń tijú àwọn èèyàn kan tí wọ́n tijú ọlọ́run ọba wọn ni táwọn ọmọ mú ń ta wọn ni káwọn mutí ó wá ra fún wọn olófin dúpẹ́ fún ọlọ́wọ́n ọba à ń dúpẹ́ fún ọlọ́wọ́n ọba pẹ̀lú ti ọlọ́wọ́n ọba ò bá nífẹ̀ẹ́ sí pẹ̀lú ti ọlọ́wọ́n ọba ṣe léèwọ̀ ẹni tí ó bá bínú kó bínú kó forí titi ẹni ìgbà tí ọlọ́wọ́n ọba ti yọnu sí ẹ kò sí problem ìgbà tí ó ṣe gbìyàn kan nàbọn sí ọ pé tó o bá ra òun pọ̀ ẹnu tó ń sá fún náà ni ojú tí ó mọ̀ fi wù ẹ́ ipe ò lajú kìíní ẹ dọ́ọ̀lù n tó ń sá fún náà òun ló lọ fi ṣe tí ọlọ́wọ́n ọba tó ṣe léwọ̀ ọlọ́wọ́n ọba ní zuriya taman hamal nama anuhin ọlọ́run ni mo pè yín àrọ́mọdọ́mọ àwọn tá a gbé papọ̀ máa nábì nu alayhi salatu wa salam tí wọ́n gbàfà fún wáàsí anábì nu alayhi salatu ọlọ́run ní iná wukana abdan shakura anábì nu alayhi salatu ẹrú ti máa dúpẹ́ fún ọlọ́run ọba lòun òun ló fà á tó fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam oní tó bá di john gbendi alkiyama tí gbangba ta alkiyama tó bá di nǹkan tó lágbára tó le koko tí àwọn èèyàn ń lagún tí ogun bu ẹlòmíì dárú tí ogun dé igbá ẹlòmíì ogun adé ìbàdí ẹlòmíì tí gbogbo nǹkan le koko àwọn èèyàn ó máa wò pé ta ló lè ṣì pé àwọn àwọn èèyàn ó lọ bá anabi adam alayhi salatu wa salam anabi adam alayhisalatu wasalam yóò mú excuse wá pé òun ò tó ṣe yẹn jẹ́ ẹlẹ́bánú òun náà ni òjíṣẹ́ àkọ́kọ́ tọ́lọ́hún ọba rán sí àwọn èèyàn ń gbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣe bàjẹ́ tọ́bádọ́dọ̀ anabi nu alayhisalatu wasalam anabi ròyìn rẹ̀ ipe àwọn èèyàn ó mọ ní ìrẹ̀ anabi nu ṣe ṣìpẹ́ wà ọ̀rọ̀ yìí lé kókó ọlọ́wọ́n ọba subhana wa ta'ala pè é ní abdan shakura ẹrú tí máa dúpẹ́ fún ọlọ́wọ́n ọba eléyìí ní ta fẹ́ ló ń bẹ́ bọ́lọ́wọ́n ọba ṣe ròyìn yìí làwọn èèyàn ní ó ṣe ròyìn ẹ̀ tó bá di jọ́ngbé ní alkè àwọn pé ti ọlọ́wọ́n ọba pè é nìyẹn òun náà ni ẹrú tí dúpẹ́ fún ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ti gbogbo wa náà mọ̀ ìpè ọmọ ènìyàn aláìmoore ni wa ṣùgbọ́n ẹni gidi lẹni tí moore sọ́lọ́wọ́n ọba ẹni tó mọ̀ pé ẹ̀mí òun ọlọ́wọ́n ọba fi tọrẹ fóun ni ọlọ́run ọba dẹ̀ sọ fún bóun a ṣe lò ó kò ń ṣe pé nǹkan tó ń wo lò bó ṣe wù ú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa á tákùn mi kúlí máa sá àtúmùhù gbogbo ń tẹ́ ń béèrè òun ọlọ́run ọba fún inú ẹ̀ kò sẹ́ni tó ṣe pé ó ń béèrè nǹkan kan tí ó lọ lọ́wọ́ bò fóun ní tó lè sọ ni pé gbogbo ń tó ń béèrè kọ́ ni tóun rí ṣùgbọ́n pé ń béèrè àwọn kankan àwọn nǹkan tó ń wá ń lé ọlọ́run òfun kankan bẹ́ẹ̀ kò pọ́síbù torí pé ẹ̀mí wa àlàáfíà ara wa wíwò tá ń wò gbígbọ́ tá ń gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí oore náà ni ẹni tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó bá wá gbà kankan nínú àwọn nǹkan tá a sọ yìí ń bẹ lọ́wọ́ rẹ̀ ní tó bá tún wò yóò tún rí àmọye nǹkan tọ́lọ́ ọba tún fóun ló fi jẹ́ pé kò séèyàn tó ṣe pé kò tọ́ sí pé kó dúpẹ́ fún orí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala torí pé ọlọ́wọ́n ọba ní wà á tá kùmí kúlì má sa àtúmùhù ọlọ́ni wa intaudu ni'matalahi la tuhsuha tẹ́ ẹ bá ń ka oore ọlọ́run ọba lé yín lórí ọlọ́ni tẹ́ ẹ lè ṣe nǹka rẹ̀ ni ṣùgbọ́n innal insana lavolumun kafar ọmọ ènìyàn alábòsí ni ọba tó ṣe oore fún tó fún ní àwọn nǹkan wọ̀nyí láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ yóò ṣàbòsí fún ọlọ́run ọba náà kò dẹ̀ ṣàbòsí fún ọlọ́run ọba ẹ̀mí ara ẹ̀ ló ń ṣàbòsí fún ọlọ́run kafarun aláìmoore lọ́mọ ènìyàn jẹ́ ló fi jẹ́ pé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní òru kan ó yẹnà fílà ní gbogbo òru débi pé ẹsẹ̀ rẹ̀ fẹ́ wú ní ìjọ kejì àyàn wa ń béè lọ́wọ́ rẹ̀ pé rè òjíṣẹ́ ọlọ́run ọba ẹtún yẹnà fílà báyìí pẹ̀lú gbogbo ntọ́lọ́run ọba ti sọ pé lè fira lákàlá o máa takọ̀ dámàmí zambi kò máa ta akhar ipe àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe kọjá èyí tó ṣe ọlọ́wọ́ bá ṣàforíjì gbogbo ẹ̀ fún ẹ̀ ó lẹ́tún wáyé náfìlà fún anabi sọlá asálàm ní àfàlà akúnù abdan shakura ṣé tọ́lọ́wọ́n bá ṣe gbogbo eléyìí fún mi ṣé kò tọ́ ṣé kò bá láaká imú ṣé kò ń ṣe ìwọ ọmọlúàbí ni pé kémi náà jẹ́rú tí ó mọ dúpẹ́ fún ọlọ́wọ́n ọba torí pọ́lọ́wọ́n ọba ti ló ń ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ mi fún mi èyí tó ṣíwájú ni èyí tí ó wà lẹ́yìn ni ọlọ́wọ́n ọba ti ṣàpọ́nlé mi kí wá ní ọlọ́run ọba ti ṣàpọ́nlé mi mi ní ó wà dó tẹ́ntẹ́lẹ́ òun ní ṣèjọsìn fún ọlọ́run ọba mọ́ àfàlà àkúnà abdul shakura orí ọlọ́run ọba tó ṣe fún mi yìí ọpẹ́ ló tún ní ọpẹ́ òun náà ni pé kí n máa ṣe gbogbo ntọ́lọ́run ọba pa mí láṣẹ àwọn iṣẹ́ náfìlà náà kí n tún máa ṣe unlike ẹni tó ṣe wípé yóò máa pín kinní fún àwọn èèyàn rẹ̀ ó lè lójú tó bá róhun òní wọná kinní kan tó bá ti rí òun tó bá bá òun lògbà gbogbo òun ó kó àlùjẹ́ ẹ wà á rí àwọn èèyàn tí wọ́n máa ṣe àwọn aṣemáṣe oríṣiríṣi bíi ká máa mutí bíi ká máa ṣe zìnà ká máa kóbìnrin olóbìnrin káàkiri ká máa bá wọn ṣe ránù ká là ń fọ wọn mọ́ à ń ṣe gbogbo àwọn nǹkan pátipátí yìí eléyìí kò ń ṣe ìlànà àwọn ẹni tó ṣe kí wọ́n bá bẹ̀rù ọlọ́run ọba ẹ̀sìn wa ò dàrú rárá tá a bá wọnú alukur'an àwọn nǹkan tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala tó ṣe lófin lẹ́sìn fún wa a máa rí ní nǹkan tí yóò sí ìrújú ń bẹ́ẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala pàkíyèsí gbogbo wa ẹ̀yin tó ṣe wípé ẹ̀jẹ̀ àrọmọdọ́mọ àwọn tí wọ́n gbé papọ̀ máa nábì nú alayhi salatu nínú ọkọ̀ iná hukana abdan shakura anabi nú alayhi salatu kò ń ṣọ̀tọ̀ ọlọ́wọ́n ọba kò ń ṣẹlẹ́ṣẹ̀ kò ń ṣẹni tó ṣe pé máa ń kọtí ikú sí òfin ọlọ́wọ́n ọba abdan ẹrú ọlọ́wọ́n ọba tó yẹ pẹrẹ ara ẹ̀fọ́ ọlọ́wọ́n ọba ní shakura ẹni tó ṣe pé dúpẹ́ fún ọlọ́run ọba ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ń tẹ̀síwájú ọlọ́ni wọ kọ̀dọ̀ iná ilá bani israẹ́lẹ̀ filkita bila tufsidun na fil ardi marratain wala ta'alun na uluwan kabiro ọlọ́ni nínú tíra àwọn ọmọ israẹli in tó ń bẹ nínú tíra wọn òun náà ni pé ẹ̀yin ọmọ israẹli tí ọlọ́run ọba tó ran anabi musa alayhisalatu wasalam sí yín pẹ̀lú tíra tó yẹ kó jẹ́ ìmọ̀nà fún yín ó ń bẹnu ẹ̀ yí pé ẹ ní mú òfin ọlọ́wọ́n bá ṣe èyí tẹ́ fi mú òfin ọlọ́wọ́n bá ṣe ẹ mọ̀ balẹ̀ jẹ́ ni ìbalẹ̀ jẹ́ yín ó mọ̀ wáyé ní àmọye ìgbà ṣùgbọ́n èyí tí ó pọ̀ jù tó ṣe pé ó le jù òun náà ni maratain ẹ balẹ̀ jẹ́ lẹ́ẹ̀mejì ilẹ̀ sham èyí tí a mọ̀ sí greater syria ilẹ̀ palestine ní jerusalem eléyìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ẹ̀ bàjẹ́ ní ẹ̀ẹ̀mejì tó ṣe pé ìbàjẹ́ ẹ̀ẹ̀mejì yìí rẹ̀ ní yóò jẹ́ nǹkan tí ó lágbára àwọn banu israel tá a bá wo ìtàn wọn nú alukur'an èyí tá a ti kà fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó sọ ní àyè kan ó ní fàbídúlmin minalẹ́dínà hádùú ọlọ́run ní látara àbòsí tí àwọn yahudi ìyẹn àwọn bànú israel tí wọ́n ṣe haram na aleyhim tọyibatin uhillat lahum ọlọ́run ní àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan aláàlí tá a ṣe láàlí fún wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ á padà sọ́ di haram fún wọn uhillat lahum tó ṣe pé jẹ́ nǹkan aláàlí fún wọn ọlọ́run bá a ṣe ní haram fún wọn ọlọ́run bá subhanahu wa ta'ala ó wájú ká mọ reason tó ṣe pé wọn ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi ṣe ní èèwọ̀ ó ní fàbídúlmi mi náà lẹ́dí náà ádùn haram náà alim tó yìí bá ti nù xilẹ̀ láwùn wọ̀bí sọ díìm ánsẹ̀bí lílá bákan náà wọn a máa kọ dí àwọn èèyàn níbi ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ẹlòmíì iṣẹ́ tó ń ṣe ń tiẹ̀ òun náà ni kó mọ promote àwọn nǹkan tó takùtọ̀ lọ́hùn bíi ká mọ promote ọtí mímu ká mọ promote àwọn ọmọ onízìnà ṣíṣe ká mọ promote tẹ́tẹ́ títa ká mọ promote rìbá gbígbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn kan tọ́lọ́wọ́n bá ṣe léwọ̀ ibi tí òun ti máa ń ṣe gbogbo àwọn nǹkan tí ó bá lóun fẹ́ promote nǹkan kan àwọn kan tí ó mọ promote ni bó bá ara àwọn èèyàn tán fẹ́ dúó déédéé ọ̀nà tí wọ́n fi ní dúó déédéé òun ni tí ó mọ ṣe fún wọn ó lè ti náà ní programu kan fún yín tẹ́bá wo programu yẹn ẹ rí i pé àwọn nǹkan bá lóun ò fẹ́ lóun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni wọ̀ bí sọ́dìm ansẹ́bílì la ìkẹfìrán wọn a máa kọdí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́wọ́n ọba wọn à ní jẹ́ kán ṣe tọ́ ọlọ́wọ́n bákan náà ọlọ́wọ́n ọba wa ta'ala tún ní wa akhdi imu riba wọn máa ń gbowó èlé owó èlé ń sìn ó ti di nǹkan tó ṣe yí pé ọgọ́rọ̀ èèyàn ni ò ní kàkún fún ẹ̀rẹ́ lómi tó pe rẹ̀ mùsùlùmí ẹ bá ń sọ fún pé kó má yọ owó èlé fi ṣe bísínẹ́sì á ní àfa gbogbo yìí tẹ̀ ń sọ yẹn bísínẹ́sì ò lè lọ tá a bá yọ owó èlé ọlọ́run ọba ṣe owó èlé léèwọ̀ nínú alukur'an ní àmọye aya ìwọ́ tó péré mùsùlùmí òun kírun mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ló ń gbáwẹ̀ ramadan òun sọ wípé bẹ́yìn ò bá yáwó èlé bísínẹ́sì ò lè lọ tábà wo ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì tá à ń yẹ owó èlé yìí fún kò ń ṣe torí ń tá a jẹkọ́ kò ń ṣe torí ipá ń tá a mu àbíbi tá a sùn sí ń tá a jẹ à ń rí i níta mu à ń rí ibi tá a sùn sí ti wà ṣùgbọ́n a fẹ́ fẹ́ bísínẹ́sì wa fẹ́ fẹ́ lójú ni olóòpá tó jẹ́ pé ọgọ́rùn èèyàn lónìí kò síbi tí ò lè tójú bọ̀ nítorí pé ó fẹ́ fọ bísínẹ́sì ẹ̀ lójú ni ó bá dẹ̀ fẹ́ gbogbo ẹ̀ lójú náà tó fẹ́ lójú tó kó ká tó kó jọ tó kó jọ ìjọ kan náà lákàn gbọ́ pé ẹ gbọ́ pé lágbájá kú ni gbogbo tó kó jọ ẹ àwọn èèyàn tí wọ́n mọ bó ṣe kó jọ ni wọ́n máa ná táwọn lè mọ́ jẹ́ ẹlẹ́ṣẹ̀ ń tiwọn ṣùgbọ́n wọn lọ ṣe ṣírò gbogbo ohun tó ṣe wípé kí ni gbogbo ohun tó kójọ èyí tó ṣe pé ó gbá àwọn èèyàn lójú lè rí kójọ yóò ṣe ṣírò níwájú ọlọ́run èyí tó ṣe pé owó èlé òun ló gbà ló fi kójọ yóò ṣe ṣírò níwájú ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ pa àwọn yahudi ọlọ́run ni wọ́n akiri mu riba ọlọ́run ọmọ ń gbowó èlé wọ́n kọ́ nuhu anhu ọlọ́run ni adẹ̀ ti ṣe é léwò fún wọn gbọ́dọ̀ gbàá bọ́lọ́wọ́ bá ṣe ṣe é léèwọ̀ fún àwa náà pa àgbọ̀dọ̀ gbá ọlọ́wọ́ bá ní àwọn tó ṣe pé wọ́n ń jẹ rìbá láyà kú múna ilẹ̀ kàmáyà kú mu lẹ́dí yàtà xabọ́tù ṣètọ́nù nílmẹ́s ọlọ́run tó bá di john gbéǹde alkiyama tá a bá gbé wọn dìde ìgbédìde wèrè là wọn dìde ọlọ́run ní anam kọ́lu ìnàmàlbẹ́rù mìtìlú rìbá. ọlọ́ọ̀ni tó fa ni wípé wọ́n justify ẹ̀ pé business là ń ṣe kí ló burú mi eléyìí ọ̀rọ̀ eléyìí tá à ń gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi lónìí ni a ó pe àfa ìbẹ́ni kẹ́yìn jókòó sí ti yín ah rìbá yìí interest gba ní táwọn èèyàn fi ń gbéra nìyẹn ẹni tọ́lọ́ bá fẹ́ mú nu wọn náà ni yóò wá gba rìbá yìí ni yóò ti wá fún sọ òní pé wà má àtẹ́tùmí rìbá lìyẹ́rùbù àfihàn wàhálì nẹ́ẹ̀sì fàlàyẹ́rùbù ìdánlá gbogbo owó èlé tẹ́ ẹ bá gbà tẹ́ ẹ fi lékún kò lè lékún wájú ọlọ́run ọba o ṣùgbọ́n wà má àtẹ́tùmí zakati ntúrì ìdúnà wàjàlá tẹ́ ẹ bá ń yọnú owó yín tẹ́ ẹ fi ń ṣe tọrẹ àánú tẹ́ ń yọ zàkọ owó yín tẹ́ ẹ fi ń wójú rí ọlọ́run ọba ọlọ́run fàwọláìkọ̀ ṣùgbọ́n tá a bá ń wo lọ́dọ̀ ti tiwa àárín wo yọnu owó mi owó mi dínkù ni ọlọ́run láwọn tó wo wọn ń lékún nu ṣùgbọ́n ẹni tó ń gba rìbá tó ń yàyàn lówó èlé tó ń gbà lójú tí owó rẹ̀ ń pọ̀ ni tó bá wo ọlọ́run ọba subhana wa ta'ala ó lè gbé àdánwò tó ṣe yí pé yóò mọ báyìí láyé mi báyìí fún yóò jẹ gbèsè gbogbo oríṣiríṣi àwọn nǹkan ẹlòmíì dẹ̀ ní ọlọ́run lè mọ gbádùn yẹn ba láyé mi báyìí pé alkiyama ni ó ti jìyà gbogbo rìbá tó gbà kọ́lọ́run ọba kó ṣàánú wa ọlọ́run ọba ń sọ ń pa àwọn yahudi ọlọ́ni wọ akdimu riba wọkọdúnúhù anhu wọ aklim amuwalẹ̀ nẹ́ẹ̀sì bilbaotin ọlọ́ni yẹn nìkan tún kọ́ wọ́n tún máa ń jowó àwọn èèyàn lọ́nà èrò wa lónìí kọ́ lọ́wọ́ bá kó wa tá à ń ṣiṣẹ́ ìjọba àbá ń wọn private náà ṣiṣẹ́ ẹlòmíì tẹ́ ẹ bá tí ì fún un ní bribe kẹ́ ẹ tíìpù ẹ̀ ní kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe bẹ́ẹ̀ ló ń gbowó oṣù ìjọba ń sanwó fún yóò tún máa béèrè lọ́wọ́ àwọn tán bá gbé pípà wájú rẹ̀ pé ẹ fún wa ní nǹkan kan ẹ ṣe kinní fún wa madame ẹ ẹ ẹ fún wa ní nǹkan ẹ kàn ti ẹ̀dùn wa nínú kí ló ń pè ní ẹ̀dùn wa nínú iṣẹ́ tán gbẹ ẹ fún tán sanwó fún ẹ nìyí wọ́n ti sanwó ẹ fún ẹ anything tán bá fún ẹ lẹ́yìn yẹn nìyí bribe lórúkọ rẹ̀ kò ní nǹkan kan islam anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó dẹ̀ ṣẹ́bi lé gbogbo ẹni tó bá máa ń gba bribe ni àtẹni tó ń fún yàn àtẹni tó ṣe pé òun lalárinà torí pé kí ni ìwà burúkú leléyìí bẹ́ẹ̀ ni ìjọba ènìyàn lòdì sí ìjọba ènìyàn ó lòdì sí kálá ń fún yàn ní bíráìbù torí pé iṣẹ́ tá a bá fi bíráìbù ṣe àwọn iṣẹ́ tí ò dáa ni yóò mọ̀ jáde lára ẹ̀ nísìngbà tó máa fẹ́ ṣe kọ́ńtíráàtì kan wọ́n lè ní kọ́ńtíráàtì àwọn àwọ́dù ẹ̀ ní kinní kan mílíọ̀nù èèyàn tó kọ́kọ́ bọ́ sọ́wọ́ rẹ̀ nú àwọn ọ̀gá òun já titi ẹ̀ kúrò ńbẹ́ òun náà sẹ́ndì ẹ̀ sẹ́ni tó wà lábẹ́ titi ẹ̀ pé kíní ìyẹn gbìyànjú láti ṣe iṣẹ́ yẹn ìyẹn náà já titi ẹ̀ ìgbà tí wọ́n bá padà ṣiṣẹ́ yẹn ní iṣẹ́ tó wà substandard ni wọ́n á ṣe àwa ni kò pẹ́ tó fi bàjẹ́ kí ni ìtó jẹ́ pírọ́blẹ́mù bí o bá ń ṣàwà gangan fúnra wa látara pé kí ni à ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ à ń gba ntá ń pè ní bribe eléyìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe é léwọ̀ ọlọ́ni wọ aklim amuwaale nurse bill batil wọ́n jowó àwọn lọ́nà èrú wọ́n gba bribe bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe gbogbo àwọn ìwà àbàjẹ́ mi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wọ aklim amuwaale nurse bill batil wọ́n jowó owó àwọn èèyàn wọ́n jẹ́ ní ọ̀nà èrú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni dhalika jazaina omi baghim ọlọ́ni àwọn ọlọ́wọ́n bá ń fi san wọ́lẹ́sàn pẹ̀lú pàwọn náà kọjá lánàá wà ní àlà sọ́díkùn ọlọ́run ní àwọ ọlọ́run ọba à ń sọ òdodo fún yín bọ́rọ̀ ṣe rí òun làwọn ọlọ́run ọba sọ fún yín bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala tún sọ nù súra mi ọlọ́run wà á lẹ́lẹ́ dín náà hadu aleihim kúlẹ̀dì ìdófòrin ọlọ́run ní àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ yahudi àwọn ọlọ́run ọba aṣeléwò fún wọn pé kán mọ̀ mọ̀ jẹ mọ́ kúlẹ̀dì ìdófòrin gbogbo àwọn ẹranko tó ṣe yí pé pátákó wọn ẹsẹ̀ wọn ó jẹ́ nǹkan tó ṣe pó dí wàmínà bákọ̀rọ̀ wàlgánàm haram na alim ṣùhùmáhùmá ọlọ́run ní bákan náà màálù àti ẹran àgbò àwọn ọlọ́run ọba ṣe léèwọ̀ fún wọn pé wọn gbọ́dọ̀ jẹ ọ̀rá rẹ̀ wọn gbọ́dọ̀ ṣàǹfààní pẹ̀lú ọrẹ ọ̀rá rẹ̀ ìkan tí wọn gbọ́dọ̀ lórí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ilà mahamadu dhuhuru homa àfi ọ̀rá tó bá lẹ̀ mọ́ ara ẹran wọn ló kù àbí awil hawaya àbí tó ṣe yí pé ó bá jẹ́ àwọn tinú ẹran ọlọ́run ọba ní àwọn yíyún ayọ̀ǹdẹ̀ fún wọn àwọn makitala tọbi azmi àbọ̀ra tó bá lẹ̀ mí gungun ọlọ́run ọba subhana wa ta'ala ó àwọn ọlọ́run ọba subhana wa ta'ala eléyìí náà ní tí a fún wọn kí la fẹ́ lòun gbogbo eléyìí láti lè jẹ́ ká mọ irú àwọn èèyàn tí yahoo àwọn ọmọ israẹli ẹ̀yìn tí wọ́n jẹ́ ọlọ́wọ́ bá lóun rán anabi musa alayhisalatu wasalam pẹ̀lú tíra òun fún un ní tíra yìí kí tíra yìí lè bá jẹ́ ìmọ̀nà ṣùgbọ́n àwọn ọmọbàánú israẹli wọ́n rí tíra anabi musa yìí wọ́n kọ tí ikú sí ìfẹ́ ẹnu wọn ni wọ́n ń ṣe bọ́pọ̀lọpọ̀ náà ṣe ń ṣe fẹ́nu ẹ̀ lónìí amẹ́ni tó péré ní mùsùlùmí lónìí tẹ́ ẹ bá ń ka alukur'ani fún ipe ntọ́lọ́wọ́n ọba sọ ni yóò ní àfa ẹ̀fìn ẹlẹ́ẹ̀ àfa ẹ mọ wọrí ẹ fi gbogbo àwọn nǹkan báyẹn lẹ àlè mọ dúró ti irú yẹn twenty four century láwa ó yẹ ká wá refined ó yẹ kí ká ká ká tó àwọn kan púpọ̀ láyé bẹ́ẹ̀ tún nǹkan ṣe ìtọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ti gbé kalẹ̀ lófin fún wa tá a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ọmọ ènìyàn àfi ilẹ̀ àtẹ̀lé sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ nípa wípé ìjẹníyà yóò máa bẹ́ẹ̀ fún àwọn tó bá tapá sí òfin wọn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lọ́lọ́run fi sọ fún wọn yìí pé ẹ̀yin ọmọ israẹli tó ń bẹnu tíra ni pé latuf sedunna fil ardi marratain àsìkò méjì kan bọ̀ tó ṣe pé ẹ máa wà bàjẹ́ nínú ìlú tẹ́ wà wàlá tààlù nàìlú wọn kẹbíra bẹ́ẹ̀ ni ẹ̀ kọjá àlà gírímọ́ńká yóò ìjọra ẹni lójú ó ṣẹlẹ̀ sí yín tó ṣe pé ẹ wo pé òfin ọlọ́wọ́ báyìí àwọn olè lorú àwọn eléyìí lẹ́bù wájú ká mọ lorú eléyìí lọ ọlọ́ni fàyídà já àwa àdúhùlà uma ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní èyí ìyá àkọ́kọ́ tó bá dé ọ̀nà táwọn ọlọ́wọ́ ọba tí a fi fìyà jẹ yín lórí ìbàjẹ́ tẹ̀ ń ṣe núùlù òun náà ni pé bàásùnà aleikum ìbádàlánà àwọn ọlọ́wọ́ ọba àárán sí yín àwọn ẹrú wa kan wúlì bá a sì ń ṣe díìd àwọn tó ṣe pé wọ́n ní agbára fàjá sùkìlá lẹ́díyà ìlú yín wọ́n wọ̀bẹ̀ lẹ́ni tó ń wú gbogbo àwọn nǹkan tó ṣe pé wọ́n wọ gbogbo àwọn ààyè wàkàna wàdàn mọ̀fúrúlá ọlọ́run ní eléyìí àdéhùn tí ó ṣe ni ẹ̀ wùwà àbàjẹ́ ìwà àbàjẹ́ yìí ó dẹ̀ lágbára gan dé pé àwọn ọlọ́run bó de àwọn èèyàn sí yín tí wọ́n tó ṣe pé wọ́n wàá fìyà jẹ́ inú ìlú yín eléyìí ó ṣẹlẹ̀ àwọn afa wọn wò pé àwọn àwo gangan ni ẹrú ọlọ́run tọ́lọ́wọ́n bá ń sọ ẹrú ọlọ́run ọba tọ́lọ́wọ́n bá ń sọ kò túmọ̀ sí pé yóò jẹ́ yẹn re fi sọ pé ni wọ́n lè bá zọ́ọ̀lì mi nà bá àdọ̀ bí mẹ́kánú ẹ̀kṣibúùn ọlọ́ni àwọn alábòsí a máa ń fi wọ́n lórí alábòsí ẹgbẹ́ wọn tó ṣe pé kó máa jẹ́ ìjẹníyà fún wọn ní tán ṣe tí ẹ̀kan bá jẹ́ ọ̀tọ̀ ọlọ́run tí òdo ti ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó tún wá mú ẹlòmínà tó náà jẹ́ ọ̀tọ̀ ọlọ́run yóò ní kó máa fìyà jẹ́ èyí tó fìyà jẹ́ eléyìí ẹlòmí ó tún wá yóò fìyà jẹ́ òun náà iṣẹ́ ọlọ́run ọba nìyẹn ló fà tó jẹ́ pé àwọn àfa ìgbà tán wo lọ tán wo bọ̀ àwọn míì sọ pé àwọn tí wọ́n wá fìyà jẹ́ àwọn yahudi ní bethel magdis yẹn ní jerusalem tí wọ́n fìyà jẹ wọ́n tí wọ́n lé wọn kúrò ń bẹ́ẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé nǹkan tó lágbára ẹni tí a lè sọ ipò ṣẹlẹ̀ jù òun náà ni ẹni tí a mọ̀ sí titus ìyẹn ó jẹ́ roman emperor òun lẹ́ni yìí ó wọnú ìlú wọn ó dẹ̀ fìyà jẹ wọn gan ní nǹkan bí abẹ́ kí anabi isa alayhisalatu wasalam lẹ́yìn gbà tí anabi isa alayhisalatu wasalam tí tí ó kótó dípò dé nǹkan bí abi seventy ad àbí nkankan òun ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣe yí pé ó fi ìyà jẹ wọ́n ní ìyà tó ní agbára before òun náà àwọn míì náà ti wá èyàn kan tó ń pè ní nebuchadnezzar òun náà fi ìyà jẹ wọ́n bẹ́ẹ̀ ni ẹlòmíì náà tún wá lẹ́yìn àwọn ilé tó ṣe pé wọ́n wọnú ìlú jerusalem wá tán wá fìyà jẹ wọ́n eléyìí ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ lẹ́yìn anabi isa alayhisalatu salam èyí tó ṣẹlẹ̀ bí fọ́ọ̀ká anabi isa alayhisalatu salam kó tó dé ní oníranran àwọn èèyàn tó ṣe pé wọ́n fìyà jẹ wọ́n nàbí èyí tí tla fìyà jẹ wọ́n ní àwọn ìlú káàkiri àwọn àfọwọ́sipọ̀ mọ́yìn because èyí tí ọlọ́wọ́n ọba ń sọ bíbá ẹ̀ nìyí tó ṣe pé wọ́n wọnú ìlú wá láti wá fìyà jẹ wọ́n tó ṣe pé àwọn properties wọn ni wọ́n lù tu ẹ̀ tí wọ́n wú ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé wọn bẹ́ẹ̀ ni wọ́n wọnú mọ́ṣáláṣí wá ìyẹn mọ́ṣáláṣí jerusalem tí wọ́n mọ̀ sí temple yẹn wọ́n wọ ọbẹ̀ tó ṣe pé wọ́n dẹ̀ gba ibẹ̀ náà lọ́wọ́ wọn kí la fẹ́ ló ń bi eléyìí òun ni pé ìkànnù méjì tọ́lọ́wọ́n bá sọ ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó ní kí ìyà kò jẹ wọ́n àwọn míì gba ipe alákọ̀ọ́kọ́ òun ni èyí tí ó yí nebuchadnezzar ṣe àwọn míì gba pé èyí tí gòláyà ti ṣe òun ni kó tó di pé anabi dawud alayhisalatu wasalam kọ́lọ́mọ bá tó wá ní kó ṣẹ́gun gòláyà ti àwọn míì dẹ́gba pé tí nebuchadnezzar tó ṣe òun ni àkọ́kọ́ èyí tí titus ṣe òun ni ìkejì ṣíwájú kánẹ muhammad sallallahu alayhi wa sallam kó tó dé òun ni méjèèjì yìí ti pé àwọn mínú àfáà ní ìṣẹ̀lẹ̀ tí anabi sọlá tó ṣẹlẹ̀ pẹ̀lú wípé bóyá wọ́n wá àtàkì wọn lẹ́yìn ìgbà yẹn òun ni tó ń rí fẹ́ sí ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n jùlọ wọ láwọ̀ alam òun ni wípé títà kọ́kọ́ òun náà ni èyí tí goliath tó ṣe ìkejì òun náà ni ti titus méjèèjì ni wọ́n fi ìyà jẹ àwọn ọmọ israel ní ìlú jerusalem tó ṣe pé wọ́n bọ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn bà á jẹ́ débi wípé títí àsìkò titus yìí pé ètò lágbára jù fún wọn nínú ìlú yẹn wọn láwọn èèyàn tó nìkan pa ó ń lọ bí one million jews ló pa àwọn tó dẹ̀ kó lẹ́rú nu wọn ní bí about hundred thousand làwọn tó kó lẹ́rú náà fi sọ pé àtàkì tó wá bá wọn nù lù wọn débi pé wọ́n gba ibi tá lè pè ní bethel magdis ìyẹn al-aqsa mosque tán gbà lọ́wọ́ wọn tí wọ́n jẹ gàba lórí rẹ̀ eléyìí náà ni àsìkò titus tabaka ìtàn àárí gbogbo àwọn nǹkan wọ̀nyí ń bẹ́ náà titus yìí kẹfẹ́rí lòun bẹ́ẹ̀ ni goliath tó fi àjẹwọn lákọ̀ọ́kọ́ ṣíwájú kí ọlọ́run bá subhana wa ta'ala tó ní kó tó ní kí anabi dawud alayhi salatu salam kó gbà wọ́n lẹ̀ kẹfẹ́rí lòun náà titus kẹfẹ́rí ni òun náà ó túmọ̀ sí pé ọlọ́run ọba ó lè mú kẹfẹ́rí pọ́nbélé kó fi fìyà jẹ ẹni tí ó lè rẹ̀ mọ́lọ́run ló fọdún jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyà tó ń bá àwọn mùsùlùmí lónìí látara àìdúró ti òfin ọlọ́run ọba ni ó lè wá jẹ́ pé ẹni tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọba tó nípọn lọ́lọ́run ọba sí wọn so ká wá wò pé torí pé àwa ṣì ń kírun díẹ̀ díẹ̀ àbá ń ṣàwọn nǹkan díẹ̀ díẹ̀ àwọn eléyìí ọ̀tọ̀ ọlọ́wọ́n bá ní kò sí tó kọ́ ọlọ́wọ́n bá pẹ̀lú ẹ̀ òun tó fi jẹ́ pé tàbá wogun uhud àwọn sahaba ridwanu la alayhim anabi sọ fún ẹ dúró sí bí báyìí káwọn kan dúró sí bí àwọn tí wọ́n ní kan dúró tí wọ́n dúró tán padà tako àṣẹ anabi sọlá asálàm nípasẹ̀ wípé wọ́n rí i pé ah eré ogun ni àwọn èèyàn ń kó wájú ẹ káwa náà lọ bẹ̀ wọ́n fi ibi tánàbì nìkan dúró sí wọ́n fi bẹ́ẹ̀ lẹ̀ láti lọ báwọn èèyàn du èrè ogun àwọn ọ̀tá tán bájà dẹ̀ gbẹ̀yìn wá wọ́n dẹ̀ bá wọn jà débi wípé kí ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn léṣe kódà anabi muhammad sallallahu sallam ó fara gbá níbi ọgbẹ́ tó pọ̀ níbi àìdúró tí o àṣẹ tó ṣe wípé ó ní kí wọ́n dúró tì kí la fẹ́ ló ń bi eléyìí ó ní pé má wo rẹ̀ pé ah, after all àwọn sinú à ń ṣe lé ó yẹ kọ́lọ́ ọmọ fún wa ń support wo rẹ̀ dáadáa ìjọ dúró ti òfin ọlọ́wọ́n bá tó o bá ti dúró òfin ọlọ́wọ́n bá ọlọ́ni wàkàdálì kẹnu wọ́lì bàdọ̀ zọ́ọ̀lì mìíràn bàdọ̀ bímọ kánú ẹ̀sìbùn alábòsí àmọ́ alábòsí mi wà tí ó fìyà jẹ́ bí titus ṣe fìyà jẹ́ àwọn jews ní bí nebuchadnezzar ṣe fìyà jẹ́ wọ́n bákan bí goliath ṣe fìyà jẹ́ wọ́n àti bí adolf hitler ṣe fìyà jẹ́ wọ́n náà bó tiẹ̀ jẹ́ pé òkè ń ṣe ní ìlú wọn ṣùgbọ́n ó fìyà jẹ wọ́n ní ìyà tó ṣe pé ó ní agbára olùfà gbogbo wa ní agbọ́dọ̀ mú òfin ọlọ́run ọba ká dúró tì í torí fi lè kúrò bí òfin an inch ajíyà rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba lè dẹ àwọn ọ̀tá kò wa ká dúró déédéé òun ni tó ṣe gbogbo ẹni tí ó mùsùlùmí tó ló ń juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ọlọ́wọ́n ọba subhana wa ta'ala tó mọ̀ rọ́dọ́dún ẹlẹ́kùnmí kára ta'ala yìí lẹ́yìn náà àwa fún yín lọ́jà jẹ lórí wọn atúnikẹ́ dìfìtì àwọn ọ̀tá yìí padà gẹ́gẹ́ bí anabi dawud alayhi salatu salam bó ṣe dìfìtì goliath lẹ́yìn ẹni ọlọ́wọ́n bá ní wàá dáná kùnbi àmúwálẹ̀ wàbáníyìn àfún yín ní owó àfún yín dúkìá àfún yín lọ́mọ wájà alinakum akthara nafira aṣílẹ̀ tó padà ní support anabi dawud alayhisalatu salam ó padà di ẹni tó ń ṣèjọba lórí àwọn yahudi tó ṣe pé ìjọba rẹ̀ náà pẹ́ ọmọ rẹ̀ anabi suleiman alayhisalatu salam òun náà tún ṣèjọba lórí wọn ṣùgbọ́n gbà tó tún yá ó di pé àwọn èèyàn tún gúnrí kúrò níbi òfin ọlọ́run ọba àwọn yahudi tún gúnrí kúrò ń bẹ́ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni in ahsantum ahsantum li anfusikum tẹ́ ẹ bá ṣe dáadáa ẹ ṣe dáadáa fún ẹ̀mí ara yín ni o wẹ̀yìn asáàtún tẹ́ ẹ bá ṣàbúrú fọlá ẹ̀yin náà lẹ́ jìyà rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala fàyídà jáwádùn àhírà ìgbà tí ìyẹlẹ́ kejì bá dé lìyẹ̀sù ojú akọ wọn á fi àyè jẹ yín débi pé wọn ò mọ̀ gba yín lójú ìbànújẹ́ ó bò yín dárú bẹ́ẹ̀ ni oríṣiríṣi fìtínà yóò jẹ́ titi yín wàlíyàtúkúrò masjidá kàmádàkàlùhù awàlámàrátì mọ́ṣáláṣí tí wọ́n wọ̀ lákọ̀ọ́kọ́ ńgbà tí ẹ bá ṣèbàjẹ́ ẹlẹ́ẹ̀kejì tá a bá tún di àwọn ẹrú wa míì sí wọ́n tún gba mọ́ṣáláṣí náà bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé nísìnyí àwọn mùsùlùmí ń pariwo ipe àwọn yahudi wọ́n ní control lórí mọ́ṣáláṣí yẹn ìyẹn ní jerusalem tó ṣe pé ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí tẹ́lẹ̀ wọ́n padà ní control lórí rẹ̀ kí ló fà á onípáwa náà gún rí kúrò bí òfin ọlọ́wọ́n ọba lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí in tó kàn wájú òun náà ni wẹ́ẹ́fì ẹ̀ débi pé nǹkan tó máa ba nínú jẹ́ tó dẹ̀ fẹ́ lè mọ panilẹ́kún ni tẹ bá rí òbí kan kò sí tó kàn án pẹ̀lú pé ọmọ ń ṣe ìjọsìn ọmọ rẹ̀ ò kírun bẹ́ẹ̀ lọ́mọ ó gbawẹ̀ ọmọ ọmọlọ́run ṣoṣo gbogbo àwọn yẹn ò kàn án ìtọ́jú tó jà jù lẹ́mìí rẹ̀ òun náà ni bó lọ́mọ òun ṣe fẹ́ rí bọ́tà àti búrẹ́dì jẹ bó lọ́mọ òun ṣe fẹ́ mọ ogun latest car bó lọ́mọ òun ṣe fẹ́ kọ́lé tó jẹ́ latest kìíní gbogbo ògbìyànjú tó bá lè ṣe ibi tó bá lè sponsor ọmọdé lórí eléyìí yóò ṣe ṣùgbọ́n kò bá nú jẹ́ rí ipe ọmọ òun ò kírun ni ọmọ òun ò dúró ti òfin ọlọ́wọ́n ọba òun ló fà tá bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn protest tó ń lọ láyé ìsìn kí ló fà á ọ̀rọ̀ àájẹ àámu òun náà ni àti àìnítẹ̀lọ́rùn tá a bá múnú libya lápéjúwe ń sìn gaddafi tó kúrò ń bẹ ọ̀tọ́ ọlọ́ǹpọ̀n ni kẹfẹ́rí ni torí pé àwọn nǹkan tí máa ṣe tí ń sọ àwọn nǹkan tó takò ẹ̀sìn ni ní nǹkan tó pọ̀ ṣùgbọ́n tá a bá wo agbègbè wẹ́ẹ̀fì ẹ̀ ní ó ṣe wẹ́ẹ̀fì ẹ̀ fún àwọn ará libya débi wípé àwọn míì náà tó yìí tún ṣe fún wọn ní wẹ́fíẹ̀ ni kò tẹ wọn lọ́rùn ẹlòmíì wo ipe ó ṣe jẹ́ pò nìkan for the past kìíní kan years ló ti wà ń bẹ́ ah èmi ní mo ọ̀n bí mi lẹ́ni tó ṣe pé mo bá lórí oyè ni òun ló sì wà lórí oyè dì sí ó yẹ kó ti kúrò ń bẹ́ ẹ wo thinking náà bó ló ń bẹ nínú òfin ọlọ́wọ́n ọba pẹ́ni tí ó bá ṣe olórí ní wa lórí gbọ́rọ̀ ló four years ó gbọ́dọ̀ lo five years ṣe báwọn èèyàn kan ni wọ́n ṣe é lófin in the recent time gbogbo òfin four years three years ní five years ní gbogbo òtí tó two hundred years àwọn tí wọ́n ti ń ṣèjọba tipẹ́tipẹ́ tẹ́lómi ń kú sórí oyè tó ṣe pé yóò lo sixty years yóò lo eighty years kí ni nǹkan tó jẹ́ṣẹ̀ ń bẹ́ ṣé wẹ́ẹ̀fì ẹ̀ ni wọ́n ń wá àbí òun wá kí wọ́n náà pọ́n lá ipe kó tiẹ̀ wá nú àkọọ́lẹ̀ pé wọn náà jọba rí tó bá ṣe pé tó ń wá ni ẹ ó túmọ̀ sí pé kò ń ṣe wẹ́fì ẹ̀ gangan ni tó pàtàkì lẹ́mìí ẹ lòmí ní tó tún pàtàkì lẹ́mìí ẹ tún ju wẹ́fì ẹ lọ́wọ́ náà ni pé káà náà débẹ̀ olóòjẹ́ pé táwọn èèyàn bá ń ronú ìwé tí mùsùlùmí ó ṣe máa ronú gbọ́rọ̀ yàtọ̀ ni ah bó ṣe gbọ́rọ̀ mo ní irú muhammad ẹ̀ẹ́rì vote against nípa pé ó yẹ kí ti fipò yẹn at least ní ọdún mẹ́wàá ló ti lò mọ̀dínà tó fi ń jó lórí àwọn mùsùlùmí àpẹẹrẹ ah, kó ju four years lọ ó rí vote against umaru ní ó rí vote against uthman bẹ́ẹ̀ ni àmọye àwọn tí wọ́n jẹ́ olórí olórí lẹ́yìn ìgbà yẹn vote against torí kí ni à ah, four years five years ni ó ti jẹ́ pé amẹ́ríkà ó gbé òfin four years wá yóò gbé òfin five years wá ìyẹn làwọn akakùn standard anything tó bá ti yàtọ̀ fún four five years ní nǹkan tí ó bá mu ni then ká tiẹ̀ tún wá ipòkè ẹni yìí tiẹ̀ wá ń lò lọ́gbére náà ó wá ń fún wa lóúnjẹ ó ń fún wa lómi ó ń fún wa ń gbogbo ẹ̀ ṣé yẹn túmọ̀ sí pé tá a bá kúrò láyé àníwọ̀ náà ni olórí tó fún àwọn èèyàn lóúnjẹ tó ń fún wọn ní tó ń fún wọn mú tó ń fún wọn tó ṣe títì fún wọn tó bá kú lẹ́ni tó ṣe wípé ó ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba yóò ra sínú náà ni torí pé tọ́lọ́run ọba sọ ni pé iná aláyẹ̀kfìrù ayélu ṣìrákàbí wọ̀yẹ̀kfìrù maduna dàlíkà lè mẹ̀yẹ̀ ṣá ọlọ́run ní kíyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba wọlé ṣàforíjì rẹ̀ òbí tó ń tọ́mọ tó ṣe pé ọ̀rọ̀ wẹ́fìẹ̀ wẹ́fìẹ̀ wẹ́fìẹ̀ wẹ́fìẹ̀ wẹ́fìẹ̀ tá a bá lo ayé ìhun tán ṣe bá àpadà fílẹ̀ náà ni kí ló kọ́ kí ló tọ́ ọmọ rẹ fún tí ó lọ bá ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ tó bá di jọ́ ń gbé ní dalkiyama ọlọ́wọ́ bá ní yáyí wàlẹ́dí na amánu kú anfúsakun wa àlíkún náàrùn wa kódò anáṣọ alhijara ọlọ́wọ́ ni mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ protect ara yín àtàwọn ọmọ yín níbi iná tó ṣe pé èèyàn àti òkúta làámọ̀ fi kò náà ṣùgbọ́n òbí ò àti protect ara àtọmọ rẹ̀ pẹ̀lú òfin ọlọ́wọ́n ọba pẹ̀lú pé kán dúró ti òfin ọlọ́wọ́n ọba ní tó kan òbí òun náà ni pé bó mo ṣe fún ọmọ mi ní nǹkan tí ó jẹ láyé yìí kò ní fi kún in tó ṣe pé yóò lọ dé báwájú ọlọ́run ọba ló fi jẹ́ pé amóyí òbí lónìí ni ó ti gbé gbági látara pé kí ni in tó yẹ kó jẹ́ priority gangan kò kákún torí pé òun gan fúnra ò kírun òbí tó ṣe pé yóò mọ sanrun papọ̀ ni yóò mọ jẹ́ gbogbo ẹ̀ papọ̀ ni tó bá tiẹ̀ ń kí ṣe irú òbí bẹ́ẹ̀ lẹ expect pé kó tọ́ mọ́ bẹ́ẹ̀ náà làwọn ìwà jìbìtì míì tó ṣe pá ń báyé òbí tó ṣe pé òun gan fúnra ń gba búrẹ́bù ń bí iṣẹ́ òbí tó ṣe pé òun fúnra ẹ̀ ni ó ń ṣe àbòsí fún àwọn èèyàn òbí tó ń yíwé ṣé òun ló máa sọ fún ọmọ kó mọ̀ yíwé ṣé òun ni a sọ fún ọmọ kó mọ̀ gba búrẹ́bù àbí àwùjọ tá a wà tó ṣe pé tá bá rí èèyàn kan nu wa tán bá fi sí ipò kan bóyá lóun ni chairman local government àbóhun ni governor àwa tá a jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ní àá ti rọ kíríkà di kí ni táàrọ̀ kí fún ní advice pé bí ó ṣe ṣèlú ni rárá ó yẹ kó ti fẹ́mi náà mọ́tò kan ìfà ilé mi tí mo ń kọ́ mi tí kò parí ẹkìnní kan tí mo ń ṣe àwọn relatives ó wà wá jantirẹ́rẹ́ wọ́n fẹ́ kó ṣe fún àwọn bó ni kó ti mówó tí èṣe fún yín kó jinú owó òlù àwọn náà látún bọ́tà làálàá gbé placard ní àwọn náà làá bọ́tà làá mọ criticize owó tí ọmọ wa tó jẹ́ chairman local government ní àbójẹ́ gómìnà tó ń gbà lóṣù tí gbogbo wa bá fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ní kò tó láti ṣe gbogbo tó ṣe fún wa ẹ́ so òun náà wò ń wo wípé kí ni kò ń jí owó ìjọba láti lè fi ṣe fáwọn èèyàn òun ní láti lè máa fi ṣe fáwọn mọ̀lẹ́bí òun gbogbo eléyìí ìwà àbàjẹ́ ni tó ṣe pé kò lórúkọ méjì kò wá sí bá a ṣe lè tún kinní yìí ṣe àfi kí gbogbo wa túnra wa ṣe káwo yí pé olórí la fẹ́ tún ṣe bolo olórí ti jáde olórí tó jáde tá a tó bá ti da àwọn èèyàn á dá èèyàn kan wa náà ni ó do lórí orientation tó ń bẹ ní ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ni orientation jákujáku ni tába wa débẹ̀ téèyàn bá lòun jẹ́ ni ire gan fún rẹ̀ tó bá dé ipò olórí àwọn èèyàn burúkú tán fẹ́ jẹ́ kó rí tó ṣe pé ìjẹkújẹ làwọn fẹ́ jẹ wọ́n ní jó rí iṣẹ́ òun náà wá wo pé tó kù ni pé kò ń resign ni pé kí ni èyí tó wọn á fi mọ bribe àwọn èèyàn tó wọn á mọ ṣe àwọn nǹkan yìí kàkà bẹ́ẹ̀ òun ò ní ṣe ṣùgbọ́n òun náà orientation burúkú tó ń bẹ lára tiẹ̀ náà tẹ́lẹ̀ á wo pé ah káfẹ́ kan kúkú bribe ni ká mọ bẹ lórí ipò gọ́vnà ká bribe ká mọ bẹ lórí ipò pírẹsidẹ́ǹtì ìyẹn tó bá ṣe pé òun gan fún rẹ̀ dá tẹ́lẹ̀ ṣùgbọ́n orientation burúkú tó ṣe ń bẹ lára àwọn èèyàn náà ipa pé káfẹ́ jẹ́ olórí gẹ́gẹ́ bí tánẹ́ muhammad sallallahu alaihi wasallam tó sọ ó ní inakum satahari sunan al-imara gbogbo yín lẹ̀ ẹ́ máa du ipe kẹ́ ẹ máa jó lórí wasatakunu hasratan wa nadama anam sallallahu alaihi wasallam ni àbámà àtòfò ni ó jẹ fún yín o kálukú máa máa dupò lórí ni kálukú máa dupò lórí máa dupò lórí yóò criticize ẹni tó wà ń bẹ̀ ó yẹ kó ṣe lé ó yẹ kó ṣe lé ó yẹ kó ṣe lé wọn ṣọ̀nà fún yín wọn ṣe kíní gan fún yín ẹ náà bọ́ síbẹ̀ a rí i pé yóò wọ́ọ̀sì ju ẹni tó ṣíwájú lọ gẹ́gẹ́ bá a ṣe ń rí àwọn gọ́fíńmẹ́ǹtì wa tí wọ́n ń lọ ìkan criticize ìkan kó tó débẹ̀ ni tó náà bá débẹ̀ yóò tún ṣe tó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n jẹ̀mọ́ tí gbogbo wa bá dáa èmi ni mi ṣetán àti gba bribe wo ṣetán àti gba bribe bẹ́ẹ̀ ni kálukú wa adúró àwọn ìwà gidi ìwà ọmọ ènìyàn yàtọ̀ síwọ̀ ẹranko nígbà tá a bá ń wo pé èèyàn ṣe ọ̀nà fún àwọn èèyàn ó fún wọn lóúnjẹ ó fún wọn ní kínní but the same set of people tí wọ́n ṣe ọ̀nà fáwọn èèyàn tó fún wọn lóúnjẹ àwọn ni wọ́n legalize homosexuality ọkùnrin àtọkùnrin tí ó máa bára wọn sùn ní àyè wà obìnrin àtobìnrin tó fẹ́ bára wọn sùn àyè wà the same set of people tá a fẹ́ máa yìn àwọn làwọn ni ó wọnú ìlú onílù lọ tí wọ́n lọ dógun lẹ̀ sáàrin wọn tí wọ́n máa ta weapons wọn tí wọ́n máa ti àwọn èèyàn síra wọn wọ́n kó ọrọ̀ ìlú onílùú wọ́n kó wá sí ìlú titi wọn wọ́n wà láwọn fẹ́ fi develop lu wọn àwọn máa yìn wọ́n kí là ń yìn wọ́n fún ọ̀rọ̀ wọn ni ó dà gẹ́gẹ́ bí bàbá tó ń jalè ni nígbà tó bá lọ ṣe operation tó wá dé yóò wá ló ń fẹ́ ṣe dídí láàrin àwọn ọmọ ìwọ ẹ mọ́ mu jùlọ yín lọ déédéé ni ẹ mú ìyẹn sọ pé kò ń ṣe le àwọn tó lọ pa lẹ́kún tó wá lóun ó pa wọn lẹ́kún tó kó ọ̀rọ̀ wọn ó kó dúkìá wọn ó wá lóun fẹ́ ṣe justice láàrin àwọn ọmọ anybody nu wa tó bá mú jura wọn lọ nǹkan báyìí báyìí àyè ní ká ṣe fún wọn ó lè ní òun náà àtẹni tó ṣe yí pé òun in tó ti ẹ̀rí láàrin aráàlú òun kò jẹ ni ṣùgbọ́n kí la fẹ́ lomi gbogbo eléyìí tá à ń sọ fúnra ìbàjẹ́ ni orúkọ gbogbo ẹ̀ kò sí nǹkan kan jùlọ ṣùgbọ́n bó o ní àwọn aráàlú ó ṣe dúró táàrí áàtì sí olórí tó bá ń ṣèbàjẹ́ ọ̀nà tí ìsìláàmù tí ó gbé kalẹ̀ fún wa òun ni káwa túnra wa ṣe tá a bá túnra wa ṣe ẹni tí ó padà ju olórí fún wa èèyàn kan nu wa náà ni ó ju olórí ìgbà tó bá yẹ pé àwọn tó bá dẹ̀ jẹ́ ni ire ló ń rúrù ní gbogbo nǹkan dá wọ́n béèrè lọ́wọ́ ali rọjò aláwọ̀ àánú wọ́n ní kí ló fà á tó jẹ́ pé ìjọba ti ń wá rí bó ṣe rí ìjọba abubakri ìjọba umaru da ó ní bẹ́ẹ̀ ni èèyàn bíi tèmi báyìí àwọn ni wọ́n ń bẹ lásìkò abubakar àti umaru ṣùgbọ́n èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ bíi tí ló ń bẹ lásìkò tèmi tó lórí bá da táwọn èèyàn ò bá da bákan méjì ni ìsídà kó ṣe pé kán yọ ọ kúrò àbí kó ṣe pé kí ni kí ó jẹni tó ṣe pé bóyá òun náà padà dìbọn ṣe ń ṣe tá a bá wo ìtàn lọ bá a ṣe rí nìyẹn olórí tó dá táwọn èèyàn ò da ìsídà kí wọ́n lé kúrò ń bẹ́ẹ̀ kó mọ̀ pẹ́ ń bẹ́ tó bá dúró lórí dídá tó ń da yẹn àbí kò náà wo pé ẹ̀jẹ̀kẹ̀mí náà jọ́ ẹni wọn kí n ṣe ń tán ṣe èyí tí ò bá ní jọ́ ẹni wọn láti ṣe ń tán ṣe kò ṣe democracy ni ó gbé wọlé agbára ni a ní tó ṣe pé yóò mọ̀ fi dí pẹ̀lú ẹni tó bá tako gbogbo ohun tí ó jẹ́ òdodo tó jẹ́ ìwà dáadáa ṣùgbọ́n orí èèyàn bẹ́ẹ̀ náà ó lè mọ̀ pẹ́ ń bẹ́ẹ̀ tí àwọn èèyàn tí wọ́n ń bẹ́ ń lu ò bá da ó dà gẹ́gẹ́ bí ọ̀gá abiṣẹ́ tán gbé wá ni tó lóun gba búrẹ́bù tó ń ṣe ah, no no ẹ mọ́ ṣe ṣe gbogbo ẹ dáadáa àwọn tán dẹ̀ sọ̀rọ̀ àǹdí ẹ̀ ní olè ni wọ́n tán gba búrẹ́bù àwọn ni wọ́n ṣe bí wọ́n ṣe yọ kúrò àwọn kan rí ni ẹlòmíì wá ní ẹ̀ẹ́n olè olè ni wọ àbí wọ́n dẹ̀ dáná bọ́ lọ́rùn ni wọ́n sẹ́ẹ̀tì ọ̀pù tí wọ́n ṣàkóbá fún ṣùgbọ́n táwọn èèyàn bá dá definitely olórí náà dáa ọlọ́ni ìnàlá aláyọ̀gáyìrò máa bí kọ́wọ́mí hátà yọ̀gáyìrò máa bí ànfọ́sẹ̀yìn ọlọ́ni kọ́ndíṣọ́nà àwọn èèyàn ń wò ní yí padà látàbúrú sí dáadáa àbí láti dáadáa sí aburú hátà yọ̀gáyìrò máa bí ànfọ́sẹ̀yìn àfi káwọn kan chẹ́ǹjì ara wọn ṣùgbọ́n kákò sí lórí olórí olórí olórí olórí wàláì làdín kò sí solution bẹ́ẹ̀ torí kíni torí wípé olórí nìkan kọ́ nílùú gbogbo wa nílùú tí gbogbo wa bá dá ọ̀rọ̀ owó dáa ló fi jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tó kọ́ wa òun náà ni wípé tá a bára wọn olórí tó ṣe wípé wọ́n ń jẹ̀tọ́ ẹlẹ́tọ́ mọ́lẹ̀ tó ń ṣe favoritism àwọn ẹbí wọn ni wọ́n náwó fún anábọ̀ sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ má rí vote against wọn ìtẹ́yìn ó ṣe òun náà ni pé ẹ fún wọn lẹ́tọ̀ọ́ ìjólórí ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu àfi tí wọ́n bá pa ẹ́ láṣẹ tó takotọ́ ọlọ́run ọba lókù ẹ̀yin ẹ ṣe dáadáa ẹ̀yin ẹ dúró déédéé ẹ fà wọ́n lẹ̀ ọlọ́run mọ bí ó ṣe dí pẹ̀lú wọn anabuwa muhammad sallallahu alaihi wa sallam oni maa min wali yali rɔciyati min muslimi kò sẹ́ni tó jólórí tí ó ma darí ọ̀rọ̀ àwọn mùsùlùmí kan fayamut yóò ma yamut yóò wá kú lọ́jọ́ tó kú ọwọ́ ọ̀gá ṣùn láwọn lẹ́yìn tó ti ṣàbòsí fún wọn ó kó wọn jẹ ó ṣe gbogbo àwọn ìwà àbàjẹ́ fún wọn ilà haram allah aljanna àfikọ́ lọ́wọ́ bá kó ṣe aljanna léwọ̀ fún un ṣùgbọ́n àwa ní rárá àwọn èèyàn demonstrate ní egypt kí ló ṣẹlẹ̀ ebi ń pa wá ni kí ló ṣẹlẹ̀ kò fún wa lẹ́tọ̀ọ́ wa kí ló ṣẹlẹ̀ ó ti pẹ́ lórí ìjọba tunisia the same thing eh, eh, libya the same thing kò sí anybody tó vote nu wọn torí pé ẹni yìí jẹ́ kẹfẹ́rí torí pé kò lo òfin ọlọ́wọ́n ọba rí vote nítorí ẹ bó tiẹ̀ jẹ́ pé yẹn náà ní rí vote nítorí ẹ àwa là á túnra wa ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ òkèlè òkèlè òkèlè ọ̀rọ̀ ntaawọ́ ntaawọ́ òun ni ta fi mọ olórí gidi lọ́dọ̀ wa òun ni tí ọ̀pọ̀lọpọ̀ kàkún olórí gidi ṣùgbọ́n olórí gidi nìkan kọ́ yẹn ẹni tó jẹ́ olórí gidi lẹ́ni tó ràn wá lọ́wọ́ lórí bá a ṣe fẹ́ sin lọ́hùn ọba ẹni tó jẹ́ olórí gidi lẹ́ni tó ràn wá lọ́wọ́ lórí tí ó promote àwọn morals tó mẹ́ láwùjọ kò ń ṣe ká ṣe jíjẹ múmu nìkan òun náà fi mọ olórí abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa àwọn banu israel ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala jẹ wọ́n níyà nínú ìlú wọn tó ń bó jẹ́ pé kí ni wọ́n lẹ́ra wọn mọ́ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala pé ẹni ọlọ́run làwọn débi pé wọn a máa pera wọn ní god chosen ẹni tí ọlọ́wọ́n bá tó yàn ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́n bá yàn tó ń fẹnu ara ẹ̀ sọ káàkiri pọ́lọ́ yàn àwọn ṣùgbọ́n àṣẹ ọlọ́wọ́n bá ó ń ju sẹ́gbẹ̀ẹ́ báyìí ó ń ju sẹ́gbẹ̀ẹ́ báyìí a rí pé ìyẹn ni ó burú jẹni tó ṣe pé òun tó ń kẹfẹ́ nílẹ̀ mi o èmi ò ṣe tọ́lọ́run ṣùgbọ́n èyí tó lóun ṣe tọ́lọ́hun tó ń lo àwọn ọgbọ́n oríṣiríṣi láti mọ gbọ́ òfin ọlọ́run ọba ìyẹn ló burú jù ìwà mùnáfìkì ó pọ̀ fún ẹlòmíì ìsìláàmù kò dúró tí bó ṣe ń kó sínú eléyìí ni ó mọ̀ kó sínú eléyìí yóò wà mọ́ṣáláṣí yóò kírun yóò tún lọ tàwọn ẹlẹ́bọ náà yóò ṣe gbogbo ẹ̀ papọ̀ ẹni tó dúró ti ẹbọ pọnbélé táwọn èèyàn mọ̀lẹ́lẹ́bọ kéèsì rẹ̀ fúyẹ́ ju ẹni tó fi islam bojú tó ṣe pé ẹbọ lòun náà ń ṣe inal munafiki na fi darkil asfali minanar nar tọ́lọ́wọ́n bá sọ àwọn munafiki tó ṣe pé wọ́n dúró sójú kan wọ́n ṣe tọ́lọ́hún bẹ́ẹ̀ ni wọ́n láwọn kẹfì yìí láwọn fẹ́ pa méjì papọ̀ kò pọ́síbù ọlọ́run ní ìyá ti tí wọ́n ìsàlẹ̀sàlẹ̀ náà lòun ó jù wọ́n sí kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so àgbọ́yé yìí ẹ̀jẹ̀ kí a ẹ mùsùlùmí ni wá kò yẹ kí nǹkan kan máa ṣe wá kó ìyá máa ṣẹlẹ̀ sí wa àbí kí nǹkan báyìí máa ṣẹlẹ̀ ǹjẹ́ o dúó déédé tá a bá dúó déédé ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n máa kánà rọ́bù kẹlẹ̀ yóò lè kẹlẹ̀ kúrọ̀ bí hulmin wà á lù wá ọlọ́run ni ọlọ́run ọba rẹ kò ní pa àwọn èèyàn run kò ní fìyà jẹ àwọn èèyàn bí hulmin ní ti àbòsí ọlọ́run ọba òǹṣọba alábòsí wà á lù wá mùsùlùmí táwọn èèyàn dẹ̀ ń ṣe dáadáa wọ́n dúró tí òfin ọlọ́wọ́ bá wọ́n dúró déédé ọlọ́wọ́ bò ní fìyà jẹ wọ́n bẹ́ẹ̀ kò ní parun ṣùgbọ́n kí ló máa ń fa ìparun kí ló máa ń fa ìjẹníyà òun náà ni àìdúró tí òfin ọlọ́wọ́ bá tá a bá wá dúró tí òfin ọlọ́wọ́ bá tá à ń ṣe bójúbójú bójúbójú yẹn ní kò rìn kankan níwájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kò tún wá ṣe òfin ọlọ́wọ́ bá bá a ṣe ń gbọ́ kọ́lọ́wọ́ bá kó ṣe rọrùn fún wa láti máa tẹ̀lé kó má ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ àwọn yahudi tó ṣe pé wọ́n lẹ́ra wọn mú ọlọ́run ọba subhana wa ta'ala ṣùgbọ́n ọlọ́run ọba subhana wa ta'ala ò ní kankan ṣe pẹ̀lú wọn wasallallahu ala nabiyyi muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu wọ́n fi òróró ń ṣe náà ọ̀rẹ́ irun ń ṣe èwọ̀ fún àwa fẹ́ni tí ó bá fẹ́ lò fún àwọn nǹkan tí a lè lò ó fún bẹ́ẹ̀ ni òróró náà kò sí tó jẹ́ èwọ̀ fún wa láti lò tí ó wáyé pé nǹkan tá fẹ́ lò fún kò ṣe nǹkan tí ó jẹ́ nǹkan haram so bí a tí a bá papọ̀ mọ́ nǹkan kan bí a mọ kí ọ̀rùn kan eléyìí kò sí nǹkan tí ó burú tó bá ṣe pé nǹkan tí orin ilẹ̀ ni so wallahu alam wa alaikum salam kọ́lọ́wọ́n bá pé ó ṣàánú wa àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ń bi iṣẹ́ eléyìí náà ó bá wọn wí púpọ̀ so tó ṣe pé yóò mọ gba bíráìbù yóò mọ kó àwọn nǹkan wọ̀nyí so yóò máa lóun fún àwọn ọmọlẹ́yìn náà bẹ́ẹ̀ eléyìí kò sọ́ di aláàlì kò sọ́ di aláàlì tó bá tí o bá ń ṣe pé èèyàn ṣe nǹkan kan fún bí ọ̀rọ̀ yẹn lọ ṣe operation kan ni ẹ̀kọ́ ìpò kan fún yàn èèyàn àgbà gẹ́gẹ́ bí àwọn kàtà ti ṣàlàyé síwájú tí olórí bá fún wa ní nǹkan a ní láti tọpinpin bó ló ṣe rí kìíní anamisọ́lá ọ̀sálàm onímọ̀ jẹ́ akamin adalmal tí owó ìbáwá báyẹ̀rẹ̀ umar ó ní fọkóòdù wàtàmáwálù ìwọ gbá kó jẹ kó sọ di nǹkan títí ẹ wọn máa là tí o bá wá bẹ́ẹ̀ ni fọlá tó ti bí ẹ̀rọ sàk má máa tọpinpin rẹ̀ so ẹni tí olórí ó fún ní nǹkan kò ní láti máa ṣe ìwádìí bó ló ṣe gẹ́tì owó yẹn bó kò sí tó kàn pẹ̀lú yẹn ṣùgbọ́n tí yẹn bá mọ̀ pé eléyìí owó bribe ni àbí owó kìnnìtì yẹn bá gbà èèyàn jọ nípìn nínú rẹ̀ náà ni so wàláwàlá. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك